lalla malla fulana ko malla mara ebi la aja anama le ke ko abi to lo le kai ki ta ko ra ko lo mla de ka buro ko ndo e e e ki la nyam ma ko al ki du alla furo de yam na le be ko ala ki du ati ala to lo la wala ko ala ayo lo اللهم إني أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك كيف أقول لك أنا aládùn ọ̀wọ́n lọ́kọ̀ ayọ̀ṣẹ́ ọ̀wọ́n lọ́kọ̀ àlàkàmẹ́ lọ́dẹ̀ yẹ kúrò wá tọ́lọ̀ lọ́dẹ̀ kúrò wá láwọ́ áhà àti ilẹ̀ àtàwọn mọ́kọ̀ àlàkàmẹ́ lọ́dẹ̀ màráyọ̀ màráyíká tó rí àrẹ́bùrù kúrò wá màláyíkò lò wọ́n rí gẹ̀ẹ́sì wọ́n sọ fún kúrò wá dọ̀rọ̀ wọ́n rí àjẹ̀jẹ́ àlàkàmfà àlàbàǹkò kan wọ́n rí àkànfà àlàmọ̀ ọ̀kà àkàdé àlàkìlà ní màláyíkò ló bá sọ̀rọ̀ lẹ́ka kúrò wá àlàkàrà ní ẹkúrò wá àkàdé àlàkàrà ọ̀bàyì alákàtọ̀ alákàtọ̀ qur'ano la soro be abe di ala ale bala kuru wala di ala ale qur'ano be wala ka sabala de na ka fara qur'ano ayo be wala na dibe kuru be ala ka buro ko wala ala na kuru wa kara yen na ala da ala ye sabale ya ka kara kara ya ka buro ya ka le ku ya ka le ka buro ya ka ka bala na son son na ka na se ka ala fule ba wala ma ala fale aka ala le sabale ni fura ka na ku ka furo sáà bá tí wọ́n lè fi lára máa rẹ̀ fi láwọ̀ bẹ̀sí wọ́n lára máa rẹ̀ hmm. yẹn ní ọjọ́ fi láwọ̀ rẹ̀ àdábẹ́ ìta àtàbílá kàbúrú fúra ẹ̀dẹ́ ẹ̀dẹ́ jẹ́ àdàm ẹ̀kàbúrú kílẹ̀ àbẹ́ jẹ́ àdàm kíẹ̀họ́ kíẹ̀bá àdàbẹ́ ọ̀kàbúrú ọ̀yẹ́ lọ́mọdà kílẹ̀ àlìjára àtọ́ àlàjọba mẹ́rin tó jẹ́ àdàm ní àdàm àkàbúrú ọ̀yẹ́ lọ́mọdà àlìjára àtàkà àmúṣe kọ́nà máa dọ̀rẹ̀ bí àbúrò tó kàràdà bèbí ọ̀la ẹ̀rọ àmàlẹ́ nù bèbí ọ̀sẹ̀ fún àbúrò bí ọ̀tọ̀ báyìí sí ilé nílá àfọ alákàbúrò yá kàtọ́rọ̀ dé pàtó bẹ́ẹ̀. àlàkàbúrò yá àbàkẹ́rẹ́ àríwá wọ́n á lẹ́kẹ́ bá jùmọ́ lọ́bẹ̀ẹ́ bí náà ó lè kúrọ́ rí ẹ̀. àlẹ́ sábàrì balẹ̀ ńlá lò àlẹ́ sábàrì balẹ̀ ńlá lò. aka aja ma aja aja anya aja anya lale lale lore kan wa gari ala ka pro pro la ta ni le ni ya ka kale tu ti emo bi ala mala hin ala ka fi da wole aba aye na mandira aba kala ni emo le ni ni ma tu kele aba la ni emo fa da

ala anyị sọrọ anyị ịmana oyi anarị akọsị abegọ anyị anọ dị ekele nna ọka bụrụ ọsọ ọtọ akụ ndọ saịbọọlụ ka ọchịchị ọtọ karị fute mụrụ anakara nna ka bụrụ ka bụrụ saa dị n'ekwu anụ ọkara ya ka bụrụ bụrụ abalị فر به عينها يا فقلت له لقد ذكرت بحول الله ولا يصلي وسلم دائما ابدا على حبيبك خير كل ان من هذه النار لدى اي بعد هذا في من يرجع ولا يصلي وسلم دائما ابدا

yɛfaanɔ deɛ fulade yɛde furɔɔya yɛyɛlɛ yɛatakara ɔbayira yɛtɔɔ lɔ qur'ana fa innahu yaati samian yawmalaka li ashabi kila kunaje qur'ana okara alikiyama ni fara kala le kabura wo kwana kabura de bi la kabura abe mu ne ya ta karo de tema nyɛ sɔrɔ tabara kala mɔna kaburo wala furo ye tabara kala de ayeta saba kila ko mɔmɔ n'o tare la kila e bi ka jɛ n'o kaburo kɔrɔ ayat lolu be ñaat lolu be koofa lolu be bulubaara lolu be malaara lolu be duuma lolu be sada to ano ye mile mile a taafu alee ko kala ñin mbaar biye to ano kala ñin furo yen وخير حديث لا يمل حديثه وترجعده يجتعد فيه تجملا وحيث الفتى يرتع في ظلماته من القبر يلقاه سنا متحللا wàhálà tó àìbò olóòtú ẹ̀ka fún ẹni lẹ́kọ̀ọ́ ní ń padà alẹ́kọ̀ọ́ àmọ́kà náà alaysa balasɔn n'ala n'olu kana amalande n'olu bɛ balande balande ale sɔn f'i kɛra ale ta kɛra ale ye ne yɛrɛ tɔn y'a la ni ko fɔlɔ de ka kɔ anɔ ka a ma bɛlɛ yan e ɲɛ na hadiso lɛ na dɛ hadiso lɛ t'a fɔ kɔ k'i la na kura o fa la i ma ɲɛna kura de bala na a bɛna na f'i ولا كتاب منير ثاني اسمي ليجل عن سبيلا له في الدنيا خزي ونذيق يوم عذاب الحريق بلان قال الانتهى بلان قال السم نيكو قرآن وكان عكرا فرجي حديث ولن عدلا حديث عكار في اكل عبو تكارب يقول تيلا عطو نمو لما وفعل يما جنا قرآن وكان لا نيه قرآن وكان يجي اكيلا سوسول إذا نو حديث ولن عدلا حديث عبالي shawararwa ka to a nauka a kurwa yau filawar farawa ne ka filawar ta kurwa ne yau bayan yana ila kuma kuma a taburwa ke tara a tato lalacin ya yi tabuwar wula sàmà rẹ̀ kà mú kọ́ ọjọ́ fún ọ̀rà ní ìsàdá àbálẹ̀ ìlú wa. bàbá náà lálẹ́ sọ ń mú wọ́n ká ìlàbọ̀ òbí máa dámú ìdè tó ní ẹ̀lùmá. ìmọ̀ ń bẹ̀rẹ̀ ìdè tó lọ́kọ̀ ọ̀rẹ́ sọ̀tọ̀ máa dámà. yálà sọ̀tọ̀ lábẹ́ ká lọ́dọ̀ dọ́ọ̀dọ́ yẹn náà fẹ̀rẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ àbẹ́ẹ̀dẹ̀ rẹ̀ àtàkùnrin tọ̀tọ̀ aládùúgbò lọ́tọ̀ náà bàbá alikara wọn yìí ní nkaaro lẹsẹ alifado mọlá alika yìí ní jẹmọ àmà àdàlẹ rẹ bàbá kọ ọpọ nàdà nínú kàlà ẹka àtẹbí lọnà mọ tọọyà ìsọbalì yìí ní jùmọ alika ní ọrẹ yìí bí iná sọ yìí tẹbi ẹsọ kan ti bí iná sí. alima ní ọkàrà akàrọ alima ní ọkàrà ní nígbà ní ọkàrà ní èsì ní ọkàrọ ní ọsọ kàdọ bayan na alisom sai ka bara mun kula nan da alin salamun koro a ko ta ka wata tilla ta wo no warona e ka be balanda e ko kila ma so dalilo da ko kila ko ni men na mo fara e kala sala ne duwa ba kila na mla ko balanda e ka la o ko ke hola da kila ya ta zo ba ne fúnni náà sẹ́dá àbọ̀ ń bà ní fà yẹ àbẹ́kúndé la máa bàrà jọ kí n láàgà àbẹ́kúndé la máa tà sẹ́dá àbọ̀ ń bà ní fà yẹ wọ́n mọ́ mọ́lẹ́kì àbírọ̀ ọ̀nà wọ̀nyí mọ̀mọ́ fa fa rẹ̀ bá rẹ̀ fa rẹ̀ ní ilẹ̀ fa rẹ̀ ìkí ilẹ̀ fa rẹ̀ lọ́pọ̀ fa rẹ̀ ilẹ̀ fi ṣe lábẹ́ ẹni wọn lọ apá yà bẹ́ẹ̀ kúta lába. ní wọn lóde bala na aliba alitọn alita sara mun kura ni mun kura alitọ a ti a ni dọ la alita kẹ tẹ tẹ n'a nọ kọrọ amala hanbalẹ ko a ko ni mọ to ala bi ja ni tẹ tẹ n'a n'ale ye mọ ba dẹ kaburọ ɲinɛ taarọ a dọ a fiyara tẹ tẹ n'a tẹ tẹ n'a lọ filẹ dẹ k'i bẹ kun dọ kọnọ mọlẹ k'i bẹ ka taa bẹ tẹ tẹ n'a lẹ kaburọ kọnọ dẹ e la kulo fiyara ɲɔgɔn ya tẹ

telo sabola telo warulola telo jannanola ta yen duwaje fo furola yen taburola ko dimo foro fala ta sola ale yam fra duwata ale salata balanna son mol ma fu mol ma fini alfalte fe ala molte fe ala mol be kala e la balanna son e ka yen duwaje sadal le de hotel jannano e ka ke wala tamma pro taburola sola amal hamale ya e imam al-sunnah wal jamaa wa tarakna ale de ko amal hamale wala tara wala fole ka salabu ye moko kumba do e ka na je moko kumba kele sawu la ko sawu la kele e ya na o moko ko ko do e si yidi ya ko ta siro ako ke do le kalu wa je bale tira san je ta woro la ba do ba ay lo no a fini da na kalu wala abe tare kan na suwa ko moko ko fura ba ba ba ja

bilaw ja ro mu kuku kilo aro ti ele kirugo wa be ta fara adu da ajara mu kuku kilo ka harun wa wa na ita mu kuku pa je sa wala ha na adu da ajara fa al for wala kala mo ba me ya to la akun ba je

ọ̀rọ̀ mọ́ mọ́ bá kàn lé ẹ̀mí ẹ̀mí náà fún ọ̀yà fún ọjọ́ kan náà kàn yàrá yàrá hàrá bọ́ọ̀lù fún ọ̀yà àní játa bọ́ọ̀lù tà àní àní bá àbí kàn àbí ọmọ ìyá mi jẹrẹ ẹgbẹ máa ká àbá máa yìí. ìyẹn máa mú lóyún alẹ́ mú ìbẹ́ kaita farko ya ta dur jirgin jala in na ta jalisa na jiji jali ne na ina ta ni da ba salin da ya ta arab kan salin da ita bari madina ta ala mor kan dole ayo ga da ta da erija a ko ya ji yan da ko ya la bi ro kila bi la bi ro kila Ìmọ̀ àwọn sára wọ́n lẹ́kùn lẹ́la àti àjọ ìmọ̀ sọ́lọ̀ máa sáyà. Mẹ́rin abúlé àbí ọba yà, àti ìyá àdá àmú yàrá, àyọ̀ ọ̀bẹ ya, mọ́rọ̀bà, àlàtàlùbọ̀ ní àlùmọ́jé sọ ní mọ̀kíà. Ìmọ̀ àwọn ọ̀gá ẹ̀ńdẹ́ sọ̀rọ̀ àkáàmì àkẹ́lẹ̀ fún ayé máa sáyà àti bá kàkó, ilé àwọn ẹ̀ta àdé lẹ́yọ̀, ilé àwọn àtẹ̀lẹ̀. Ìmọ̀ àwọn kọjá àwọn ilé tí lọ́kọ̀ alẹ́ àtàlọ́ sẹ́ǹkà, ọ̀sán tó máa sàlùbọ̀. Yàrá alẹ́ àtàlọ́ sẹ́ǹkà, ọ̀sán tó àbẹ̀ àmọ́ ìṣàlẹ̀, ara bọ̀ lọ́kà kàrẹ̀ jà. Bí

Bukatun fatiya karanta wannan suro mata. Bilin morar fatiya ta suro ya manta. Allahu akbar. Akala fatiya ma suro bai mara kana na ma ka ma ọhụrụ ala Wọ́n yóò máa lọ́wọ́ ẹ̀kẹ́lẹ̀ kíra. Àti wọn lọ mú. Kíra ni ó máa bọ̀. Àlọ́ yìí apá ọ̀pá. Wọ́n ní tọ́jọ́jọ́ tààtàà. Àmàlà tó ló láìkọ̀. Mẹ́ta tó àná ọ̀tà. Àná ọmọ nǹkan ẹ̀. Àbẹ̀kẹ́ àkàǹgọ̀. Àbẹ̀kẹ́ tí a yàn ọ̀tẹ̀ ìkẹ́ ẹ̀tẹ̀ ẹ̀gà. Tó wà níbẹ̀ tí a máa kà. Yára tí a máa rà kà. Tàákìlì náà. Tàákìlì náà. Tàákìlì náà. تاكلنا بعد ما بقى تبارك الذي بيده الملك وهو هو هو هو أجرع كلا بيده كلا بيده كلا حليس بلي فلنان موجز جويا ومن كان كريتون يا كم ومن كان مفهوم من أغلامه وبرفا تيرت لولو تاكل لا يملك مدى تاريت لولو Ẹ̀kọ́ ojú lọ́wọ́lọ́. Ṣé wà ní ilé àlàmé ikú máa ta? Kọ́dé ìjùlọ ọjọ́ àti ikú máa láàrin lọ́gbà ọwọ́. Ṣé ìjùlọ lọ táwà lè láàrin ikú Báyé ìjùlọ bá ti kú máa láàrin lọ́gbà ta lọ́kẹ̀ ǹdẹ́jẹ́ oyá wọ́n ní nkẹ́ ìnàkàrí tó ọyá akẹrun wọ́n ní nkẹ́ wọ́n fọ́ ní ìlàjọ́lá lè yíró síríta. ṣé ìkùnlò ló bá ń dè lára ní kòmọ̀dá wálé ìkùnlò bá ṣe kòmọ̀dá ní siyan kawai ne lalana kuma da sirorun lanya wani haforun yan boyita shere tulolo kawai ne lalana kuma da kare tulo kaji kuma da min da fawarta

kara anyị ma nwọta kele anyị mma abụọ n'ọnụ na-ejere mma ndị ndị ama bara sụ ọkọ akawada nọ ma ma sụ a na-ebi ụta daadị ihe ma amụ ọla baa ihe salọ sụlọ ntụ ejere anyị ma kalu anyị ruru ụlọ ka eji ka eji ka eji anyị anyị ịma mụta ala ịkara anyị ịma mụta ala na

a wajiro ɗo fulata a keno gonko malle kamna almami taala batun ka amo non gonko mala kino ɗon ata imam taala ana ala kirama o kindira sa imam taala waɗano ke kirara luwo ɓe waɗano ke kirara luwoɗo afrada salatu hayru min annaw bilal ko assalatu hayru min annaw fi ñabla kira baraga bira baraga a ala bilal baɗila peɗin ka a baɗila komaɗi ka ɓa kiraɓe kila agoyi o yekini ke wa dalo wala ta ala khairu min al-amalin wala wala wala na ba ta ala khairu min al-amalin kama ya balan na ala ko wala na ko ga na ya ta ala khairu min al-amalin wala na balan na ala sun Ìjọra ìmọ̀ àmọ̀tálẹ̀ kí láàfọ́n tarbe ñandi e ko ade a sunkaroɗe amala walla jumane juma ibala dawr kiilaɓe salawade ɗuro anin e jumane juma ka ade a ɓeela anin sal kila gara imam taala le ane kan nasoro kawalla kan nasoro bini e ka kawallade kan nasoro mowrol alfoa imam alaje ɓira ko alaje amol ma alewa kiila kunɗo kiilaɓe kaɓro kaɓroɗaɓe jamol taala borom ka siya e kama be kafra e do be jara do jara kuma kama akwa anye ko janye jaman do man kelo ka nen lalo ko akwa ko do be sire kila la kundo dulado ka kan na soro kele ni la moro le kawan do la walla tan do ba de kan na soro le mole sa ga ja jama ko ba ala ko nyara to la ta ko aswala ko ka tawdin nabi akon mo ka asar kila kundo ndo la ja kila la de jama wani da su Allah mawala da su Allah jani yamma bin wajen ma da mawala yi mamu kan na sori da ke yana kuma da samun ya ga moro da kan na sori moro da ko kan na sori ma da ya balan na lari sabarari sun alfọlọ kóolu lọ́wọ́n la ìmọ̀ta ni kò fani rúkò sóra lè ṣe àjàtì lọ́lọ́ wọ́n kọ́ ẹ̀ balanda kúrò àwọn ọ̀la mẹ́rin na ẹ̀ balanda mọ́ jama alákàrà

kila otolimolɓe nde jamono lemission olla dawola yo koala tola ñootema de yendo e bakada yendo e barada ya daladala ñoote ko ala tamiro fo yaaba duwa kammala ya ɓe kara ye duwaran kara kila ko naali aɗari ƴene malaykol mbinaɓe ala mawde malaykol kiɗanaje ibaɗo fin jela nemoni marajo ɓe jilaɗe ka alaba tendula tanto malayka nambalooɗe men ma jiila balanna son بلنا عليك فرجا عليك فوي ما مولما علي كي قران كان جو مالون كل لا لسان بلا لتو على كو كو كا كو ني تو انا كان بلا لتو كي كا تا كو انا كان دي بلا دي على على فوي ما على جو مالي بال دي ما ني فان ني يتي تو بي كان مو كو كو انا كان على ما كان فان لا لا كو فلا يدي جو مالو نعم صلى الله عليه وسلم يولد يعرج وولوه

bile muso le wulo le ka ka wulo wulo le bay no wulo ma wulo ko ñu ko wulo ya ko ka je na ma no wulo ya ko pour ci sa ma no wulo ya ko ti ata la ma no wulo ya ha ni ta la la ma no wulo ya wala ke wala wulo le ke ni ya bala wulo ya ku fo fo la imbe ti wulo ya di ajo na suro ni ta ya wulo ya la suro ni ta ne la e ko la la de ma ba ala ni ki le ka wulo ya la wala la

abin da ya saba mu da wala kam a ta saba mu da kam makula ba bai ba yara maza kun da bai ta saba yau bi mu da ba ku da ku ba ta ya ra to ba ba mu da ba ba ga ba ga mu ya ro ke ba ga be ro ma da tiro ne ta bi da ya ku ta fi ona fi ona mu ta ya a kira ji ro ona ala ke ai saba ba da ala karamu ke ndo tuma mawacin da jawiya wani mutane da wani akan wani jama fon yi da dala mai yi rofiri na tere tulo lo kani lalamin kuma da kare tulo fasi kuma da min da bawara da mawacin da jawiya wani mutane da Ọlọ́jọ́ ọmọ ọ̀fọ́ ní ìdájọ́lá ní ìrò ìrìta. Fẹ́rọ ìdúró lọ, káwọn lè lára ní kúmọ̀dá, káwọn ìdúró bá ti kúmọ̀dá ní ìlàpá àwọn ọ̀dá. Alọ́tọ̀ kí látọ̀ máa rà máa ìta, ẹ̀dẹ́ra máa ìta, wọ́n láti nà lára máa. Fọlọ́tọ̀ kúrò lóhùn, wọ́n láti nà lá kàtàlá. Alọ́tọ̀ kí látọ̀ ẹgbẹ̀rún

ne jonde kala kafir moroliya ɓiɗa tamatale kala kafir moroliya yoɓe lakirade kaɗela mora kela ko alkalata moriyaɓe kaye kafir morollel fali couranora wa jaa bi ayatel ma kulla kalat ako kafiroley mora kalawol ima bojiya ko musole ako musole lalla tanol filla walla moyetoñe kaada kafir morole jalawɗa ada imamole a misile morole daga kaasi daga moori amande kila ba mo ka dona usa balanda wala mo moori ju manje de kele hakilo nyen no le bi lela wala mo mooro le ni kaasi mooro la mo kila go de kila ka to mo kala te ya ada mo mooro ba kila ala to mooro da ata woliya ya ala to kale na tawa yema e jama'ano tora ale yɛrɛ dɔrɔn ne nin ma kɔ to ala ja yɛ kɛ dɔ de mɔgɔ ma afele die la lor jore ko mo kana na bi kumme la die la lor e kana tabi je mo e wulu faye balikiya sanje tanda fo sanje tanda alamna na toma sabe da no ni se da lor so mi o de kana de da no ma jama no se da dos ya jama no se da dos ya la ki a oni be kalmat la tamat kullu hamsar makon ala ko kan wo fe mu ma dora de ala dora ya ke tanta makon

hali kɔn ye kura n'ale fi mɔrɔ ko esi bɛ ale esi n'ale mu t'ale ye mɛ ko mɔri a ma bɛ e ko a ma bɛ dɛ e ko ala de kira o fana mu wuli a dɔ de yɛrɛ mu wuli ma ale di dɛ nin bala t'ale mu wuli ale di dɛ bala t'ale ale sɔngu ale sabali ale sɔngu ale y'o kɔrɔ ye ko k'a mɔ fara a ma bɛ dɛ dɛ ta kira fara kira ba zai kama fere wasu ala ne kira ma da zuwa fara baran na alisabar alisonu ya kwasan ne mawar da ya ga yin sito wala ya ji ya masu ya loro sunar ya mai yau da yi mana jira musu ne kira mele da yawar ya ta yi sabaje 眼牛界那些，人家见着书吧，你们也这么的，我人家见着书吧，有方面做的比如说这样的念做的，有方面的比如说这念做的。قبل هذه الكلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا هذه وليا وفرعون وليا التي كلا يمارو لتلن والله أفعل تلن يقول أنا جل تلن أبدا ما تلن àyàrá máa lílá tẹ́lẹ̀ náà àti ẹjọ́ ìsanjọ́ tẹ́lẹ̀ náà kí ilá ayé máa lọ́kọ́ ọmọ tẹ́lẹ̀ náà rẹ̀ àga tẹ́lẹ̀ náà sùn èyí káyọ̀ mọ́lẹ̀ báyé káyọ̀ lu wọn kéde máa ti máa ṣe àgbọn náà wòlò wọn lẹ̀. ilé náà rẹ̀ kí ilá wòlò tẹ́lẹ̀ lọ́wọ́ ní ẹ̀fọn rẹ̀ gbọ́ lọ́wọ́ yá kéde máa lẹ̀ jùmọ̀ eré náà yá kéde máa lẹ̀ kí ilá wòlò lọ́wọ́ màláìkọ̀ bẹ́ẹ̀ yá kéde máa lẹ̀ kí ilá wòlò إن لا يهم إلا أحد العمل أحد العمل إلا ما دعوا عليه صاحبه وإن قل hali san wo san n'a sera kira wolo lɔ jibiri ni mara ekɔli k'a kuma ko n'o n'a wolo la y'a tile ma dɛ jalen dɛ jalen dɛ a bɛ ba bayibu ma mu lɔ esi sara dɔ kuma de kira ya alama salo ta ya bandero wulen de kira ni mama ya kiri ma dɔ lɔ sanso bi kira kiri ma dɛ mun bi bɛ kira ni ye maa mɔ yɔ kɛ la a bɛ kɛ maa yɛn e, e, e ka amadi alanen kiilaɓe balanna alakanen alɗa imamolu kan alaye salatu ni salatu e ɗum salamomo kiilama alaye kiilanima kilimande kumutoma e goso adela vraiment ɓeɗeare adela karam daɓede kere kanji monko tan nanoto men ka wuula ko meƴe politicien ɗo mbiye si wuuri a foola tiyatorɗa mbiye si wuuri a foola kala ɓanto sifaade

yaran kila ta wajen ba wani na kabe mai duwa da tuwa kaidada shi wajen mai kila wani a kabe mai duwa har sa ma fiye da a fi sama da mai duwa fo sa ma su ke kai da kuna je kai da fo lo le wula le fo lo ke da duwa sura be kira be tilo ke da tilo duwa a tibahana wa musaida ne tilo be da ka sura be da duwa ne tàbúrú ọ̀lọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ ọmọdé balannala ale kamara ale sɔn tani na kuma ala ma jɔnma an yɛn lɛn balannala ale jɔnma an yɛn lɛn balannala mo lɛn yɛn bala o tani ale kana bɛn fɔ n ma bɛn fɔ tatɔgɔ yɔ lɛn ba a bɛɛ bɛ dɛ ale kari wa mɛ n wolo wolo kari bɛ ma lɛn ti dɛ ɛfɔ kari wa fana ma bɛn a mɔrɔ lɛn kari wa kí ló ń yẹ ma fɔ ni a jẹ́ a bɛn sɔrɔ kari wa kɔrɔ.

tẹ̀ káwọ́ kálùwà àbúrò kálùwà kan àwọn ọdí ìlàjà àwọn ìlànà ọ̀rọ̀ kálùwà dá yóò bẹ̀ kálùwà jẹ́ rẹ̀ dá bẹ́ẹ̀ sòwòdọ́dàwó ọ̀rọ̀ àràbàṣọ. kí láyé sọ́njà máa ń sátà ńlá máa ń kà àbàjọ. wọ́n mi nínú dáadáa àmàwọ̀ lọ́la fi kìta. sọ̀rọ̀ àwọn àlẹ́kà káàsì ní kọ́ agbóngbòta. alákọ̀ àyẹ̀sọ̀ ìṣọ̀lẹ̀ ìṣọ̀mẹ̀ ìtẹ̀ká dání. Nígbà yóò ti Ayé ń bí ọdụ anyị efiri anyị adị ebe dị ụtọ kwu olu ndị ndị ebe nye anyị onye ndị nne ha kiri mmadụ ife kala akara ịla amanye nkwu onye alụkwara adalụ onye nna jibrilu na bụ

subhanallah ìdílé kílẹ̀ subhanallah àbúrò àti ayọ́mọ ẹ̀rọ fún ọkọ̀ fún sí ìyá àlàjọ kí ilé àfún ọ̀rọ̀ fún ọkọ̀ tọmọlẹ́ kúrò yẹlẹ kílẹ̀ ayélujára tẹ̀sọ̀bọ̀ tọmọlẹ́ kẹsọ̀ yẹlẹ kílẹ̀ kí ilé àfún ọkọ̀ Dèkọ́ àti sọ̀rọ̀ ọmọdé kí láyá. Sáàbùrù ẹ̀ka sáàbùrù sí ìdè ìdíwọ̀n, àwọn ẹ̀bùrù ko ta ga kun da balan ah mun ta yin Allah ba ku sa ta da balan yo sa ko ta da ta da ta kelen kar da flama kar bi fulo da siya ko sa so ko ta so ye ba ta so yo ta so ta ban le kelen de ko sa so ko ni de usasi ọlọ́run yóò wúlé àmàdẹ̀ ní kúmọ́ kúmọ́ àmàdẹ̀ ní sọ́sọ́ ní ìyàdọ̀ àmàdẹ̀ kó ló wùsà ágbọ̀ bẹ́ẹ̀ wùsà yóò ولكن كونوا ربانيون بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولو ساعتوا من كرنجا كرنجا ولا كرنجا ولا متعدوا كرنجا ye karandi rono ɓe moɗo karandi ka kono sato ɓekre ɗen ɓeren mbaɗi pombo yeti kara moɗo ye haɗe solo ɗuɗa ɓeɗo ye musi keɓaɗe karandi ye dindoɗo karandi ete hakkuma kara moɗo ye moɗo karandi kiɗa domo woɗuma usabiyaɗo ɓe keerin mbaɗi wol tati jiɓata ya wuce wasu wannan dindin merin a maka har ya kama duka a fara ya yi ne so so labe maka wannan har kama da har kama da ba ikram wa fara wa wuce wasu wannan maka wannan alafiya ka no lalla da yo so dola alafiya imam ya solo alafiya ji amu radio do wala fan ke son kala khalifu tashhar yakon ye son ko de to ka bo ala wala ko ke na misalo ibara na ko ni mu wuce wasu da ala ko mo be wuriya

lagare mataya nin tilaro ni awlaw asemari mokadimara arisara lesibaho lerisado lawalisar bilibor hamiya makamayo yekuro man sahaya usar tanyinin kani alade usar ibe yinin kara ilale mokadimara arisala ilana kara amin lagare no amin mọ́mọ́ akàràndàlà àmì náà lọ wúrí àfún ọjà àwọn ọ̀là tó ń yàn àbálẹ̀ àlọ́ ní àmì. ṣé bá kí ìlànà ẹ̀ka ìtọ́ fún ọjà? yàrá òwe wuli afọ́nà àti ìfúnajẹ ìlàkẹ́wọ̀n tó lè bídà mẹ́rẹ́jẹ bídà pọ̀ lè kíjà ọdún malẹ̀ àgbà àgbà fúnra ní ẹkẹ́wọ̀n tó àdìgbò jẹ́ yàn àdìgbò àbọ̀ jẹ́ yàn ìlàkẹ́wọ̀n tó bídà fún ọ̀bídà káfí nílò bídà rẹ̀ kíra àdáwọ̀ tó yẹ nọ́mbà bóyá yẹn lọ́wọ́ bá a tẹ́ ọ̀sán àti òbí ẹ̀ka ọ̀nà bídà bídà òbí àbí bídà yà kàn ti àwọn kàrà mọ́jọ́ àti bídà kàrà mọ́jọ́ jẹ́ yàrá ẹ̀ka nẹ́ka تجويره كلام مجاوة نحو بلاغة صرف حديث وصول سيرة تفسير ميتو مرد بعدية أجل كاوة سيرة كاوة جو بينا كبيرة يقول يا فول الله ولو قلت أسودي mori a lokuta ati kaadu mo bo nya ile na da ani ramu na ka bo nya ramu no ye no da ani mo na sa da ro da di ya ya ani mo na mi ka da ha sai ko ni kaadu mo ne da ramu no ma be da ibe bu ya la

yadda ma fudo fɔlɔ kala jira jɛ jɔrɔ jɛrɛ kɛlɛ hun ko ana furo dɔ yɛ kɛra mɔgɔ dɔ miliyɔn i tɔgɔ sɔrɔ san ko ana furo dɔ fasa tɛ kɛ kuru dɔ de jɛ fɛn fɛn dɛ fɛn in taara dɔrɔn dɔrɔn mɔgɔ o mɔgɔ sɔn o yɛrɛ kɛ bɛ jɔ la wa k'a dɔn o yɛrɛ kɛ bɛ jɔ la wa ya o bɛ o bɛ o ye fɛn ma fɛn ma fɔlɔ ti mɔgɔ k'i ka taa sɔrɔ lɛ ten yala ala b'o yɛ k'a fɛ sɔrɔ k'a bɛ kɛlɛ kɛlɛ kɛlɛ bɛ n bolo ye fa ala de wele kelen jɔra ala b'o fana ala ta ala bɔla jɔ de la yala a kila dama wa dara ya fɔ ala ma akira da yala ala bɔra kɔrɔ de ye ta ala b'o fɔ ala kɔrɔ la ya bɛɛ ta kun ɲɔgɔn na jiba da de. nin bɛ se aw sa tolu kɔnɔ wala nin bala n'a bɛ sa a bɛ karɔ a yɛrɛ yɛrɛ wuli k'a sɔrɔ ale la jiba k'a sɔrɔ wala ne yɛrɛ bala nin alifa fɔlɔ ma kɔngɔ k'u kɔ bi yɛrɛ k'ale kira o t'a ma sɔrɔ nin de bɛ ma kɛra. كمان كانوا اجتماعيا صنع وسعد عليه السماري على طوال على طوال عليه السماري àwọn ẹ̀mọ̀ kẹ̀kẹ́ yóò máa ń lọ sí ẹ̀yìn pálọ̀ wúlò yẹ mọ́ rẹ̀ ní ẹ̀mọ́ àwọn ọlẹ́jẹ́ ọ̀rẹ́ ìbílẹ̀ ìjẹ́ ọ̀rẹ́ jẹ́ àná rẹ̀ kò sáà tún lẹ́jẹ́ wọlé jẹ́ ọ̀rẹ́ àjẹ́ àná rẹ̀. yàrá jẹ́ àná rẹ̀ àjọ wíyà àjọ wíyà ní máa ń bọ̀lá jẹ́ ní ká àjọ wíyà. mẹ́yìn fi jẹ́ àná rẹ̀ ní àrọ̀ kúyà rẹ̀ yela jawyani la de jaro sonon ye londo fa ye lino fa ye hormo fa ilaala kuwo sabala kam hormo me de mote moye fa nañe jela kono woye fa londo e ani bala ni bala bala

ètò jami'a sama dogo e ko sa dira e na dino do mala so la ale ko atla ko ale ma ko dota na ala tu ata ko do wala ala ala mala so ye ko kale di wala ye ko kale ko ya di la ko ta ye la na do so so di jaw ta la fa fa me ya wu e ta ri la le ko akala be hande al mamoro ye ni ko akala be hande mon da la moro ele ba kala be ni raka do kala be ya ya le la dal bo to ra ibo da fa bo ya fa to ra hala do be je duwa ka ro la ya fa ka be jo a fa la ba ndio ko ma da fa ma be ebi náà kò ní sọ̀rọ̀ sàbẹ̀ ìdí ìfà sọ̀rọ̀ yẹn sábà náà yọ̀rọ̀ mà á lọ́la fà wá tẹ̀lé tó wà tẹ́lá lọ́la fà wá tẹ̀lé pòlìtì á lọ́la fà wá tẹ̀lé jẹ́ àyè sàbọ̀ lọ́la fà wá tẹ̀lé ọkọ̀ àbànà àbànà àyè sàbọ̀ ọkọ̀ àbànà àbànà kò sọ ọjọ́ ìbúsí rẹ̀ ní mọ́ra pàtì hmm. kí bàtà àtọ̀ ìwọ́n yà kájú ọ̀dí là kọ́ yà kára mi yà kára mi yà mẹ́nu afọ àkàrà kì í láyé ní ẹ̀sà lọ́wọ́ kára bẹ́ẹ̀ yà lè yẹ ẹ̀sà lọ́wọ́ fún àtọ́ rẹ̀ yẹ ta yẹ kílé fúra jà ta yẹ kílé fúra ìtẹ́ mi ìtẹ́ àtọ́ wọ̀ kára bẹ́ẹ̀ mo yẹ wà sọ̀ndọ̀ yẹ ẹ̀sà lọ́wọ́ sọ̀ndọ̀ ndí yẹ fún sọ̀ndọ̀ ndí yẹ yọ sọ̀ndọ̀ yẹ yọ tẹ̀lé àwọn ya ye to de no ke ba to ke ba ye de no to e fa mi ye ye go ke ni ola ilé wọn ni wọn jẹ ọgbà rẹ wọn mú láti ọkọ ọlà wọn mú láti ọkà bá a dùn mí n bá a dé àwọn láti kọ lè jẹ oyún ọlá yàgò rẹ bẹ̀rẹ̀ mú kẹwọn ní alamọdé ẹ̀kọ́ ìlú ẹyọ ó láì sọ mọ ìfà àti kọ ọlà. ilé ẹ̀kọ́ kí èso ọlà yẹrẹ sí ẹ̀kọ́ ní sọńdọ ni wọn fẹrẹ yà dé náà sọńdọ ẹlẹtọ yà á dẹni ní wọn fẹ àti bá a dùn kọ nílẹ̀ náà ní yóò lá mo bela akela mo be yo bela le kala mo de la bantu bela kan ti o sa ko le la bala san yo mo ko bala ko la yeso ko ma ko la ko le ya ya me ma ta e ka le ya ya le ke ala ni de ja mo ti a mo te nyawo ya la de ya ya le ka na mo ta ja ko ya na mo fa la ala ka mo fa la nínú ìrajà ètò ààrẹ èkó ilé ìkọ́wọ́ lọ́jọ́ tó yàgò alimọ̀tẹ̀ ilé ẹ̀mí ẹ̀mọ̀dálà yẹ̀mọ̀tẹ̀ tún ṣe ni mo ní máa ń dé ká yàtún ṣe ni mo dé ká ìlà àlàrẹ́ tó dúró àti èkó ìlà èyí èrò sí ìgbàdé ìyà kí àyà ìyà ẹ̀fẹ́ ọmọ ìyà àbẹ́jẹ ìhàrà àmúkọ́lọ́ ọjà ìyẹ̀mùsọ́lù sí ẹ̀lẹ́ kíkàlẹ̀ láì ìyẹ̀ ìyẹ̀ kẹ́kẹ́ sí ti àdá ọ̀la ìyẹ̀ ní mùsùlùmí láti àbíkí ẹ̀ lọ jà wọ́n lè fara kó mú ìmọ̀ àmọ́ ìkàmì ń bá ọ̀rọ̀ ẹ̀kẹ́ àkọ́ ìbọ̀ ẹni mùsùlùmí kẹ́lá sí ẹ̀kúsùn ọ̀la àbí ń kí ọ̀lẹ́ pọ̀ ti dàrọ̀ ìyẹ̀ máa mọ̀ ìkẹ́ bá ń kọ́ bẹ́ẹ̀ yára máa sẹ́yìn ìkẹ́ ní ìṣòro kan máa sẹ́yìn yasa su kura tara ma da imamu hannun wata ko ta ko kuma zora ba wanda la ka tijan anan kuma ku ka ko yin ya do alfaru la din ne so wuta duma ya na da ya ro sa ke ma ma fole yin da da usa da din no le la ne ne ya ara ta ne ara so so da ya yi da fa ne ko da ne to wa dalla mutsamiri fa khajala mutajiran jawda lahu khwaru yani je subo wala ita

wọ́n lè tẹ́ bọ̀ gẹ́gẹ́. Dèjọ́ lè ní ọkùnrin ọkùnrin tó ọ̀bẹ́ ẹ̀fọ́ lójú ìgbẹ́ náà kó máa tẹ̀lé. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní inú rẹ̀ àdá. Yẹ bẹ yẹn bí tó lè tètè ní arọ ní asọ̀rọ̀ ara bọ̀. Yẹ fọlọ́ ní sọ̀rọ̀ yẹ fún ní ọ̀nà ara ẹ̀fẹ́ máa tẹ̀ sọ̀. Yóò ká gẹ́ ara rẹ̀ fún arọ́ lẹ̀kọ̀. Bàyẹ̀ yìí dèjọ́ lè tẹ̀ wọ́n lé ẹ̀kọ́ ní ọ̀nà máa sọ̀. Yẹ fún lọ́jọ́ àwọn fọ́ọ̀tù yẹ. Yẹ fọ́ọ̀tù dá lóòótọ́ ìfẹ́ yẹ yóò sọ àtúbà tó kúyà ima ta den be nyala dara yo usa te baro banko be be to le lokumo mo dara mo be be to le solo ko dara de no ba ye ra fa ke ba sidi e so so ye ti mo lo tora ye de no ta de ama se se karo mo le le yo tora ye ra fa so ne ta ne man don no karo ye la le ya ni ta ka ni ma dara ro fa ko la ti mo me la le ye ba ya ni ni mo ba ye do le fa le te o li ba la ya bi te bili ye jaba ye da ta di ha ko ke zama ina da ila ne ne tare ye bu la taro i wara ne mba i ku mu bal ma ba i ku fa ne mba i ja ji ne ma ba ye na ro al falu ka ye ye ki bu ke ya le ye son don di ya le i so ne ko ko je le ye son don ya ka le mu so ke ja mo le son na di le la ye ko a te ke mo fu mo le ye bu ye la ja mo do ye son don de ye le nyo tora Nyene labango toro.

mo rò ló ní ọmọ kúrò àti ẹ̀dọ́ ní ọmọ kúrò àkejì àti bá wọn lè fi àti ebi ìmọ̀ ẹ̀kọ́ ní ọgbẹ̀ ẹ̀dọ́ lọ́sọ̀ ọmọ kúrò bá ní ọmọ kúrò àti ẹ̀dẹ́ ẹ̀sìn lẹ́la ọmọ kúrò àti ẹ̀sìn fẹ́ kí ẹ̀la ọmọ kúrò. lọ́wọ́ méjì ẹ̀ máa sọ nǹkan mọ́ rẹ̀ bá ní ìjọba ẹ̀ka mọ́ rẹ̀ ìjọba ẹ̀ka mọ́ rẹ̀ mo kú náà ló ń tẹ̀ lè tẹ̀ sábà lọ pọ̀ before we ever get sama toso ni ta le jira sama rata ye la ala ye ye ni ye ta jo be ye ba be ye la ko ye jira sama rata e te ni ye te sama toso ba ko mo kuya den dia ala ala toso dawla ni dawla de kan ni le jam wa yatrubu dawla la dunya juduna wa dawla tuha mukhalidan ma tabi Ìjọba ẹ̀dá olóòjì ni ìyá máa tọ́ yà rẹ̀ rà ya ma ja na wuri amma sai da wuri ba ko to ya ni da bi ma yele yele mo so to alfa da ma da boro da boro da ni ka di ra mo ye yeso ni ma so e ka da je ni ra je mo so e ka da ta ba je ba ti ra ye bi ke ba e de ko ye de da ko mo de ya anu mo mo ja kala o ti ni mo na ra kala da ni ra mo te me woro de bi le

walla e yewle ala koto na meeɗa erana fulaja ɓan kato lañen fa allah e nduwan nalen tetewol ana allah e mora yinde tetere saban yo nanaɗa wotala hinnamaɗa no jiiraɓe na e fay tawdal ekɔli mɛ ni ana do alɛ ni efa alɛ ma fa ɔma sɔn do ala agbɔ tɛ fɔ ɔma ni ado alɛ fa yi alɛ tɛ fɔ do ala sɔrɔ kɔ ekɔli mɛ ni ana eke la la mɔ lɛ lɛ ti da mɔ wɔlɛ la ko bɛ la

ومن لا شيخ له فكيلا شيخه شيخ على عدد كان دور نجري كي ولد على طوفهم عن ابن خالد حمدا ومن زود الجمين دا ومن زود بوجعين كان دا على عدد دندكي لا لا لا لا لا Ìlàrú mọ́tọ́ mú kú bá sí. Ìjọba mọ́ mi ìlàkàlà láti. Wọ́n máa ń jẹ́ àjọ yẹn ní ẹ̀ndí ẹ̀ndún. Wọ́n máa rí tẹ́ntẹ́ kí lálá. Lẹ́yà, lẹ́yà, lẹ́yà, lẹ́yà. Lẹ́yà, lẹ́yà, lẹ́yà, lẹ́yà. Ìjọba ìṣẹ́lẹ̀ máa lúyà ọdún kò. Jamaadin lọ́lọ́kan zonko, alin lọ́lọ́kan na sonjo, alin nan din da ke lara. Laila, laila, laila, laila, laila, laila, laila, laila. Wurin nan ya máa rí bẹ́ẹ̀ lọ náà, àlẹ́ ìrànjẹ́ ń jẹ́ kí lára. Láìláà, láìláà. ولا بلاد الله فيما لتتو تدعي الله جماعة لما يدعي الله ولمن جاء فكيل الله لا إله إلا الله لا إله إلا الله yarin min jodo da sai yarin da ke tuwa ne na furala maganin da kira la la la يوم الوسيلة إليك عندنا كلام على أسير فعجب ونولا ألين عندنا ذكيل على ليلى ليلى ليلى ليلى ليلى ليلى ليلى مسلم ما يسوقولا إيه ما يسيرولا أدين نودا يسيرولا إيه من جنب وكيلا ليلى ليلى control. What is our controller control? The power of them them and control. Aling and then the kilala. Laila, laila, laila, laila. Laila, laila, laila, laila. Laila, laila, laila. ليلى لا إله إلا الله ليلى ليلى ليلى ليلى لا لا لا إله إلا الله لا لا لا لا لا चङो रहान alama alama balo la kan alama fa la kan alama nadu na kabro ko alama ne la ila wule la alama ala ila ala barko la kan alama dula nyon kan ala kana mbadalen de nyon ni na talbo do ala kana ko mo badalen de alama nga ta nyama alama nga dua nyama alama nga dua nyama alama tan kala kilola anin don ni na talbo ala la kilo ni a ni ma koro alama tila be ro ta do le pla no mola ani na tarbo ni na jama baba na ni ta do alama ka ro ta bula ko ni yoro wa ani ya ro ta ba ani yo la alama ni la yo se ka ro ni ya la be do ani la be ani ta la ko la be alama ka ro ta la be alama de ta عليه كيرتي بي رجل ولا من بركة على جديد الجلال نبواجن الله بي عن انت أمور انت تمور بي عن انت أطول بي أما بيت لك إلا أما جيبرو بي أما علي أفلا جيب أنت فضل يما جاي فيما ياركولا أما يدل أرجنا يجيرون يجيرون يمين كلا أنكوما أما بركة عليه كيرتا فيما ياركولا أما جنة أرجنا على ربنا على رهينا فيما الله واختيار الله وما ذلك على الله بعزيز إن ذلك على الله يسير